On Spring Television. Ours it is. kí Bobo ẹ̀yin pátápátá tẹ̀ ń darapọ̀ mọ́ wa ní gbogbo tẹ̀ tí ń wò wá àkìyìn wípé ẹ kú dédé wòyí ẹ kú ojúmọ́ ẹ kú ìyálẹ̀ta tàbí ẹ káàsán ẹ káalẹ́ gbogbo ibi tó bá bọ́ sí lọ́dọ̀ tiyín iná la fi ń kí wípé ẹ kú dédé wòyí o láṣẹ Ìdùmarè ohun gbogbo tó bá yẹ wá lóòrọ̀ Ọlọ́run níjọ́ dọ̀sán èyí tó dọ̀sán Ọlọ́run níjọ́ dalẹ́ ìgbà ẹnì kọ̀ọ̀kan wa kò ní kọjá wa láṣẹ Ìdùmarè a o orí ètò yìí la pè ní atótó arére kò ṣeé má gbọ́ ìròyìn kò ṣeé má gbọ́ ìròyìn atótó arére láti iléeṣẹ́ Western Spring Television yẹn WSTV níbẹ̀ gangan lọ́nà ọba ìdùnmàrí fìdí wa kalẹ̀ sí tẹ́ ẹ bá lórí ibo la fi jókòó àgbántara wa ni o hmm. ọ̀nà ọba ìdùnmàrí náà ní kúkú ń jẹ́ orí bẹ́ẹ̀ kì í kúkú ṣèyàn lórí ètò yìí láti máa fún yín ní ọ̀kọ̀ ọ̀jọ̀kan àwọn ìròyìn tó jẹ́ pé kò lẹ́jà ń bá kàn nú kì í ṣe pé wọ́n fi àǹkárá lẹ léèsì ń bẹ̀ bọ́ bá ṣe rí gangan kò sí pààrọ̀ gòdò nù rẹ̀ bá a wà bẹ́ẹ̀ ni kì í ṣe pé bọ́yá ń yọ ọ́ ṣe hmm. tàbí wọ́n ń dúró de àwọn àkókò kan báwo go mọ́kànlá bá bá ti dé báyìí àwa máa ń ṣe pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ ni hmm. nítorí pé àmọ̀pá túbọ̀ tọ́tọ́ da oní ní ẹ ṣeun o bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa tẹ̀sí ń bá wa wò ó Múyìwá Afọlábí òun lórúkọ tèmi ẹ kú déédéé wòyí lẹ́ẹ̀kan sí i. ó dáa lórí ètò yìí náà la tún ti ń kíyìn pé ẹ káàbọ̀ torí pàwọ́ àṣetán láti máa yẹ odi ẹ̀yìn ìròyìn kalẹ̀. ẹ̀yin náà kú ti mọ̀ pé olóhùn ló lóhun àgbà sàlẹ̀ ló ṣe bẹ́ẹ̀ tó ní ọ̀wù ọ̀wù. lórí ètò yìí àwa kì í ṣe bẹ́ẹ̀ a kì í ka tànà mọ́ hmm. ní àyínganda bó bá erí gẹ́lẹ́gẹ́ làwọn ó ti mọ ìyẹ́lulẹ̀ bíi tó di ẹ̀yìn ní àyín hmm. ẹ̀ sì lórí ọ̀fẹ́ àti mọ jẹun láàrẹ̀ bíi ṣúgà basita tiwa ni pé kẹ́yìn ó ti wá nǹkan fìdílé kẹ́ fìdílé nǹkan abala méjì ń lètò ọ̀hún pín sí o abala àkọ́kọ́ láti kọ́kọ́ ya adé àkọlé tí ń bẹ nínú òròyìn kalẹ̀ hmm. tá a bá ti wá padà dọ̀ tá a padà dé lábẹ́lẹ́ lẹ́ẹ̀kejì láti mọ kà fún yín lọ́rìn kẹ́niwín tẹ́sí mọ gbọ́ àwọn èrò tá a kó wá sóde fún tààrọ̀ tòní olúwa ṣeun ọ̀làjọ́ ni ló kọ́ mi ni mò ń kí pé a kú dédé àsìkò yìí o ẹ sì hmm. káàbọ̀ sórí ètò ọ̀hún. ẹ ṣeun ṣeun lọ́dọ̀ ti tèmi àwọn ìwé ìròyìn mẹ́ta péré ni mo mú wa o mo ní ìwé ìròyìn punch ó dúró digbí mo ní ìwé ìròyìn Vanguard òun náà káwọ́ méjèèjì òkè ẹlẹ́ẹ̀kẹta ní ìwé ìròyìn Daily Trust òun náà wá jẹsẹ̀ mọ́lẹ̀ ó ní túwálé bàbá

ó nílò àtúnsọ àtúngbọ̀nù àtúnfọ̀ òun àtúnmọ bí ẹni mọ nǹkan tó dáa o nítorí ibi tí nǹkan dé lákòókò yìí ọkọjá bìkẹ́fù kó lè ṣiṣẹ́ dáadáa ni o tá a bá tún fọ̀ nsùkẹ́ a kàn ń ṣe ní Ezekwesili ìlú sọ̀rọ̀ òkè. ó dáa tó bá rí bẹ́ẹ̀ ṣèbó gírí àlàpà ńlẹ̀ yín máa ń gbọ́ tẹ́lẹ̀ ṣé ni tó nífẹ̀ẹ́ àti díje tó ìtirẹ́ gẹ́gẹ́ bí ọmọ oyè tí ó mọ díje dupò gómìnà hmm. nípínlẹ̀ Edo nínú ètò ìdìbò tí ó wáyé láìpẹ́ àti ṣetán o láti kọ́wọ́ tì ọ dáadáa bí hmm. ògiri gíbáàtà hmm. bí tògiri gíbáàtà èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Tinubu ló fòun léde láàárọ̀ yìí. ìròyìn eléyìí bọnú jẹ́ bọkànjẹ́ lórí Kaduna àwọn ajínigbé tún sọṣẹ́ tuntun míì ń bẹ̀ ènìyàn mẹ́rìndínláàádọ́rùn-ún ó ní wọ́n tún gbẹ̀mí wọ́n lélẹ́yìí wá jẹ́ kó di ìgbà mẹ́jọ tí wọ́n ń sọ̀rọ̀ bí agbọ́n láàrin oṣù kan péré. wíwá àfọlábí ìkan náà túrì ó kàn ọ́ lágbọ̀n ètò òṣèlú mhm. àdójútì ni ọmọ ń lọ jẹ́ o ìwọ mọ̀kọ́ kì í wọ ìròyìn ló kọ́ síta bẹ́ẹ̀ hmm. wọ́n láti kùnà láti jẹ́ aṣojú rere fáwọn èèyàn àti ẹgbẹ́ òṣèlú hmm. ẹgbẹ́ òṣèlú wo ni ẹ sọ bẹ́ẹ̀ ẹgbẹ́ òṣèlú labour ni bàbá kan ìyá kan ọmọ kúlùkù lẹgbẹ́ labour hmm. àwọn náà sọ ògúlù tu ọ̀rọ̀ lu àwọn ọmọ ẹgbẹ́ náà hmm. tí ń bẹ nílẹ̀ ìgbìmọ̀ asòfin àgbà ẹgbọ̀n náà ròyìn láàárọ̀ yìí. ọ̀rọ̀ lẹ́ka ètò ààbò náà sì tún lélẹ́yìí bọ́ ọ̀dá ṣe ń wo wọ́n ní orí adé kì í sùn ta wọ́n lórí adé ti sùn ta ní ìsìn o wọ́n jí orí adé kan gbé nípínlẹ̀ Bauchi lẹ́yìn ìgbà tán jí gbé wọ́n tún jí ọ́ wàjà níkàwọ́ wọn hmm. wọn láǹfààní àti sípò tàbí wọ́n máa sọ pé bàbá wàjà wọ́n máa kéde rẹ̀ wọ́n tún pa sí gbòòrò wọ́n sì pa àwọn ẹbí rẹ̀ pé wọ́n wá gbé ìpínlẹ̀ Bauchi ìlò ti ṣẹlẹ̀. eléyìí tẹ́ ti pa ti tó ẹ àti máa fẹ̀kọ́ tanná fún ajẹmọ́ hmm. ẹ dẹ́kun àti máa parọ́ fún wa hmm. ọ̀sẹ̀ méjì méjì náà lẹ máa ń dárúkọ pé ẹbu ìfọkù Port Harcourt yóò ṣiṣẹ́ hmm. ní wàràǹṣeṣà hmm. mélòó ńlẹsọ tẹ ẹ hmm. mú lè rí yín ṣe rí àwọn ọmọlẹ́ẹ̀dẹ́ nàìjíríà náà sọ ògúlùtù ọ̀rọ̀ olùjọba àpapọ̀ wọn lè tó wá bọ́ sí gbangba wálíà ẹ̀tún pé ọ̀sẹ̀ méjì ni a tó fún yín ọ̀sẹ̀ méjì ti yín ọdún méjì ní padà wá dà ẹ gbọ́nú ìròyìn láàárọ̀ yìí. lórí ẹ̀ka ètò ẹ̀kọ́ ni mo ti fẹ́ mú eléyìí wá kọ́lọ́ńdà kún kó ṣàánú wa ni o. ẹgbẹ́ sanu àti nasu wọ́n ní tí ìjọba ò bá tètè san owó oṣù àjẹ́lẹ̀ tán san látàyè ìṣèjọba Buhari wọ́n láwọn iléèwé fásitì ilẹ̀ yìí kì í ṣe pé wọ́n ò fi mú gbòòrùn yanṣẹ́lódì nìkan o wọ́n yanṣẹ́lódì wọ́n ní kódà yóò sùn wá ńlẹ̀ yìí. ó dáa lórí ọ̀rọ̀ tó kan ti àwọn ọmọ àlìmọ́ǹjìrì hmm. àti àwọn akẹ́kọ̀ọ́ ògo wẹrẹ tó yẹ kí wọ́n ti di ìsáǹsán léèwé hmm. ní ẹkùn àríwá orílẹ̀-èdè Nàìjíríà hmm. ààrẹ Bọ́lá Tinubu láńlọ́ọ̀dù ilẹ̀ yìí. Mm o mọ̀ tí wàá nye nìkan ọ̀gágun Isa Lawali gẹ́gẹ́ bí alága àpapọ̀ fún àjọ tí ń mójútó ọ̀rọ̀ àwọn ọmọ àlìmáǹjìrì ẹgbọ̀nú hmm. òròyìn láàárọ̀ yìí. èwo ló dúnkù lọ́wọ́ rẹ ń bẹ̀ ọ́. ìkan tó ń bẹ lápò ọ̀dọ̀ tèmi ní àyè tó ní ṣe pẹ̀lú ti ọ̀rọ̀ tó wá láti ìpínlẹ̀ Ọ̀ṣun ni o. Hmm. wọ́n pé ẹ tẹ̀lé ìlànà ìyanisípò hmm. lórí ipò ọba ìdílé Alára ó gbà bẹ́ẹ̀ nìkan náà bá tún jáde mú ìwà Àfọlábí lórí ìròtò ìròyìn tó ní ṣe pẹ̀lú tìrọ̀lẹ́ ayé ni o wọ́n pé ẹgbà ni ẹ làjà hmm. ọwọ́ kélé ọba tẹ ọ̀jẹ̀wẹ́kùnrin kan ọmọ ọdún mẹ́rìndínlógún sixteen years hmm. tó lọ rèé fi tipá gba sóge lọ́ra akẹgbẹ́ rẹ̀ lóbìnrin tẹ́jọ́ ń bẹ ń léèwé kan náà hmm. nínú ọgbà iléèwé tó ń jẹ́ ọmọ ọdún mọ́kànlá ẹ hmm. gbogbo inú ìròyìn láàárọ̀ yìí. all right wọ́n ní pé ẹ nílùú àbújá ó ṣeé ṣe kí ẹgbẹ́ òṣèlú apc wọ́n ní kó lulẹ̀ piro popo hmm. popo popo popo popo popo tí wọ́n bá tètè wá wọ́n ní tí wọ́n bá tètè wá nǹkan ṣe sọ̀rọ̀ wike ni o wọ́n ló ṣeé ṣe kágbé òṣèlú apc kọ́mọ̀rí ìbò ẹyọ kan lọ́dún twenty twenty seven ẹgbẹ́ òṣèlú APC náà ló sọ bẹ́ẹ̀. ó dáa sọ ọtún ní mi ìlàpọ̀ ọ̀dọ̀ sí ẹgbẹ́ òun. èyí tó tún kù ni pé ibi tí ọwọ́ ti tẹ àwọn olólùfẹ́ méjì kan wọ́n ní pé ọwọ́ bẹ̀ wọ́n ọwọ́ tẹ̀ wọ́n o lẹ́yìn ìgbà tí wọ́n díbọ́n bí ẹni tí wọ́n jí gbé tí wọ́n sì ń béèrè fún mílíọ̀nù mẹ́rin náírà gẹ́gẹ́ bí owó òdòlẹ̀ mí. ṣùgbọ́n àti ìfẹ́ra wọn. wọ́n sì bára wọn sọ̀rẹ́ ní àbí ok wọ́n bára wọn sọ̀rọ̀ ṣé wọ́n ti ṣe intro. ó dáa kọ́lọ́ ń ṣàánú wa káwá gbìyànjú kí ló ṣẹlẹ̀ lọ́jọ́ intro. <laughs> àwọn ẹyin kókó tá a ikoko gbéyẹ̀wò lórí ètò lori eto tòní náà rèé hmm. ẹja lọ kábọ̀ náà ń gbà bá padà dé ọ̀gángan náà ti bá wa fún tàárọ̀ tòní lórí ètò tá a pè ní ní káàbọ̀ padà lẹ́ẹ̀kan sí Western Spring Television náà rèé yàtọ̀ sí èyí ẹ bá wa dàràpọ̀ mọ́ wa ní gbogbo àwọn ìtàkùn ìbánidọ́rẹ̀ẹ́ pátápátá àwọn ìtàkùn ìbánidọ́rẹ̀ẹ́ tẹ́ ẹ mọ̀ pé lẹ́nu ń bẹ̀ tẹ́nu rẹ̀ sì dúró ń bẹ̀ tẹ́rù ò bà tó sì dúró dáadáa ẹ̀yin ẹ tẹ́ àti Western Spring Television ẹ ti wà ń bẹ̀ ẹja mọ̀ fún ìròyìn. ó dáa ká máa tẹ̀ síwájú lápò ọ̀dọ̀ tèmi ní àyín ìwé ìròyìn Nigeria kí n kọ́kọ́ bẹ̀ lágbọn ètò òṣèlú ìpínlẹ̀ Edo náà ló gbé mi lọ wọ́n pe láńlọ́ọ̀dù ilẹ̀ yìí ààrẹ Bọ́lá Tinubu òun ló mọ̀ ti sọ di mímọ̀ lánàá òde tí ń ṣe ọjọ́ ajé wípé àwọn ti wá ṣe ìlérí báyìí fún olùdíje sípò gómìnà lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú APC nínú ètò ìdìbò tí ó máa gbìnàyà láìpẹ́ láì jìnnà ní ìpínlẹ̀ Edo èyí ò ní tó kọ yẹn jẹ́ Monday Ọ̀pẹ́bolú wípé àwọn yóò mọ kọ́wọ́ tì í gbígbẹ́ pẹ́ tí ń kọ́wọ́ ti dé tí gba aláàmú ṣe bẹ́ẹ̀ tí ń kọ́wọ́ tiẹ̀ bó ògèrè wọ́n ní ìtágìrì àwọn gan ni ó jẹ́ kí awọ tiẹ̀ kò mọ́ wú dáadáa o wọ́n ní ẹ wá gbọ́ dáadáa wọ́n ní kì í ṣe pé bóyá àwọn ọmọ kọ́wọ́ tì bíi ti ògiri àlàpà hmm. torí pé ó ṣe ṣe kí ògiri àlàpà kó yẹ̀wò kó sì bọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ wọ́n ní tiwọn ò ní bẹ́ẹ̀ ààrẹ Bọ́lá Tinubu ó ní ògiri kan bẹ tí wọ́n pè ní ògiri gibata hmm. ó ní ògiri gibata wall of gibata ìgangan làwọn ọmọ lò láti fi kọ́wọ́ ti Monday ọ̀pẹ́bolo gẹ́gẹ́ bí gómìnà tí ń díje ẹni tí ń díje dupò gómìnà nínú ètò ìdìbò tí ó wáyé ní ìpínlẹ̀ Èdó nínú àtẹ̀jáde kan tó yọ̀ǹda láti ọwọ́ ẹni tó jẹ́ olùgbàmọ̀nà pàtàkì sí ààrẹ lórí ọ̀rọ̀ ìròyìn àti ìlúkoro èyàn ní Ajuri Ngelale ibẹ̀ ni ààrẹ ti gbé tọ́ka sí wípé ẹgbẹ́ òṣèlú APC náà ni wọ́n ti ń léwájú ayò táyì ti mọ̀ pé àwọn tí ń bẹ lójú ọ̀nà tòróró àti lè jáwé olúborí nínú ètò ìdìbò tí ó mọ̀ gbìnàyà ní ìpínlẹ̀ Edo gẹ́gẹ́ bí ó ti wí ńgbà tí ń tàkúrọ̀sọ pẹ̀lú àwọn ọ̀gọ̀rọ̀ èèyàn ẹni tó jẹ́ alága àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú APC lólẹ̀‐èdè Nàìjíríà Abdullahi Ganduje anumọ̀sọ́ di mímọ̀ nílé ìjọba àpapọ̀ tí ń bẹ lólẹ̀‐èdè Nàìjíríà o wípé ẹ dákun ṣé ẹ rí lọ́ọ́lọ́ tá a gbé wàyé ìlérí ààrẹ kì í ṣe pé ọ̀rọ̀ ẹnu nìkan o á ní ààrẹ kan lè sọ tọkàntọkàn ní wípé òun ti ṣe tá àti kọ́wọ́ tì í gbogbo ohun tí ó bá gbà ń làwọn ó ṣe o láti rí i pé ẹgbẹ́ òṣèlú APC wọ́n jáwé olúborí ní ìpínlẹ̀ Edo nínú ètò ìdìbò tí ó wáyé ẹ lọ rèé kà á lọ́rìn kẹniwín nínú ìwé ìròyìn Nàìjíríà Tribune fún tààrọ̀ tòní níbi tí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ti gbé sọ pé àwọn ò nílò ògiri àlàpà láti fi kọ́wọ́ tì ọ́ ògiri gìbáàtà ìgangan làwọn ó tẹ̀lé láti fi ṣàtìlẹ́yìn fún ọ ẹ lọ rèé kà á hmm. nínú ìròyìn fún tàárọ̀ yìí. alright òǹkálùkù ní òkú ṣe dictionary. bẹ́ẹ̀ni. ògiri jẹ́ríkò la mọ̀ eh, tẹ́lẹ̀. Eh. ewo lẹ́pẹ́ tẹ́ pé. ògiri gìbáàtà. ó ti yé àmì tí wọ́n tún ṣe ń gbà mí o. <laughs> èbó náà ni hmm. <laughs> nínú wọ́ròyìn daily trust ni mo ti mú eléyìí jáde o orílẹ̀-èdè nàìjíríà nílò àtúntò àti àtúnsọ bí ẹni sọgbà tó bá jẹ́ pé lóòótọ́ la fẹ́ kí orílẹ̀-èdè yìí kó padà fọhùn rẹ̀ o ẹnìkan ló ti sọ bẹ́ẹ̀ ìránṣẹ́ ọlọ́run ìyẹn pásítọ̀ tí ó jẹ́ ti ìjọ the evangeli the evan everlasting arms parish tó jẹ́ ti ẹ̀ka ìjọ oníràpadà redeemed christian church of god nílùú àbújá chinedu ezekwesili òun ló ti sọ wípé alárèrè yìí tí ó ní nípa orílẹ̀-èdè nàìjíríà ni wípé kí ifá rẹ̀ padà fọ́re kí ìbànújẹ́ rẹ̀ ó dópin kí gbogbo nǹkan ó sì padà sójú ọwọ́ ìránṣẹ́ ọlọ́run yìí òun ló sọ̀rọ̀ yìí níbi ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ọjọ́ ìbí àádọ́rin ọdún èyí tó wáyé nílùú àbújá lánàá Ezekwesili-Tew ò bá gbàgbé òun ló jẹ́ onítèmi fún mínísítà tẹ́lẹ̀rí fún ẹ̀ka ètò ẹ̀kọ́ ọ̀mọ̀wé Obi Ezekwesili níbẹ̀ ló ti sọ ọ̀rọ̀ náà nílùú àbújá lánàá ó ní tá a bá wò ó kéèyàn tó wà láyé àti láàyè di àkókò yìí orí ọ̀fẹ́ tí ò ṣeé fi owó rà ni ó ní ṣùgbọ́n a gbọ́dọ̀ gbé orílẹ̀-èdè nàìjíríà kára roborobo ó làwà á gbọ́ ọ̀sán ẹni o á wà gbé káwájú ọlọ́run kà pé ọlọ́run o àmọ́ rèé o kò fi orílẹ̀-èdè yìí mọ ntọ́ bá dáa nítorí pé pẹ̀lú bó ṣe rí ní irúfẹ́ àkókò yìí ọmọ ẹlẹ́ran ń jẹgun ọmọ aláṣọ ń wà kísà ni o ó ní orílẹ̀-èdè nàìjíríà àdàpè lọ́mọ mi ń tàbí kéèyàn sọ wípé orílẹ̀-èdè nàìjíríà ni o ó ní ti wà òkè lákòókò yìí nítorí eku òkè bí eku ẹyẹ òkè bí ẹyẹ ọmọ èèyàn bí ọmọ èèyàn ó lára àwọn adarí orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n sọ wípé àwọn ń jà lòdì sí ìwà àbàjẹ́ ó láwọn gangan fúnra wọn state capital àwọ̀ àbàjẹ́ ni wọ́n ó lẹ́ni tí ò bá sì ní agbára láti gbógun ti wà bàjẹ́ kó lè jà lòdì sí ìwà ìbàjẹ́ mọ̀nàkàì ó ní orílẹ̀-èdè nàìjíríà òun ló nílò láti lè jẹ́ pé ó nílò àdúrà dáadáa á wà mú orílẹ̀-èdè nàìjíríà á tún epo rẹ̀ fọ̀ á tún tò á wà á tún rọ bí ẹni sọgbá ní ìbámu àti lè jẹ́ kó fọhùn re onílàlá ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ sùkẹ̀ ẹnu òṣè ẹnu òṣè ọ̀làríwò lásán mísíkì ìwé ìròyìn Daily Trust òǹlẹ̀lẹ̀ ìwà. agbọn ètò òṣèlú tí mo wà lẹ́ẹ̀kan náà mo tún padà ṣe é àmọ́ mo ti kúrò ní ìpínlẹ̀ Edo mo ti darí lọ sí ìlú Àbújá o hmm. mo kúrò lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC ẹgbẹ́ òṣèlú Labour Party ni wọ́n tún padà wá gbà mí lálejò ẹjá jọ tẹ̀ wọ́wájú nínú ìwé ìròyìn The Punch fún tàárọ̀ tòní wọ́n pe ẹgbẹ́ òṣèlú Labour Party LP ní àmọ̀ tí wọ́n apagi ìkìlọ̀ fún gbogbo àwọn ọmọlẹ́gbẹ̀mọ asòfin àgbà pàápàá jùlọ àwọn tí mẹ́lẹ̀ ìgbìmọ̀ aṣojú ṣòfin àgbà ilé wa tó jẹ́ pé wọ́n dìbò yàn wọ́n sórí àléfà lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú Labour Party wípé kán bọ̀wọ̀ fún ìlànà tí ń bẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú ọ̀hún àìjẹ́ bẹ́ẹ̀ àwọn mọ̀ fimú wọn jófin ni o tí wọ́n sì máa gbé ìgbésẹ̀ òfin takò wọ́n wọn ní ẹgbẹ́ ọ̀hún náà ní yọ̀ǹda ọ̀rọ̀ ìkìlọ̀ yìí nínú àtẹ̀jáde kan lè tí yọ̀ǹda lánàá tí ń ṣe ọjọ́ ajé láti wọ ẹni tó jẹ́ akọ̀wé àpapọ̀ lẹ́ka àlùkòrò fún wọn èyí ni Obiora Ifoh nínú àtẹ̀jáde yìí ibẹ̀ ni a ti wí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn asòfin tó yẹ pé wọ́n ń bẹ lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú Labour ní àmọ̀ ti kùnà láti lè jẹ́ aṣojú olódodo fún àwọn èèyàn àti ẹgbẹ́ òṣèlú tiwọn wọ́n ní ìdí abá pé bá a bá ní ká bójú wo ọ̀pọ̀lọpọ̀ ìyà àti ìfarajìn tí àwọn èèyàn ti ń jẹ láàkó ètò ìdìbò wọ́n ní sọlé yẹ kán ṣe ẹ̀tọ́ wọn fún àwọn aráàlú àmọ́ débẹ̀ tán wọ́n sọra wọn di àwọn tí ń kọtí ọ̀gbìn ìsóhun aráàlú tó yẹ pé wọn àti ẹ̀wà àrí ti àwọn tí ń gbé wọn lọ síbẹ̀ mọ́ àti ẹgbẹ́ òṣèlú gan wọn àrí ti wọn rò mọ́ ifọ̀ ó sọ̀rọ̀ kan ó láwọn tí wọ́n ń pe àkíyèsí gbogbo àwọn tí wọ́n jẹ́ adarí ẹgbẹ́ yìí sí ọ̀rọ̀ kan tó rẹ́ gẹ́gẹ́ bí àtẹ̀jáde kan látẹnu ẹni tó jẹ́ adarí àwọn ikọ̀ kan tí wọ́n kóra wọn jọ Afamu tó jẹ́ ti ọmọ ẹgbẹ́ òṣèlú labour party lẹ́gbìmọ̀ aṣojú ṣòfin afam ọ̀gẹ́nẹ̀ ó ní gbà tó wí pé ó jẹ́ ní tí ò bójúmu láti máa ṣe àgbékalẹ̀ ìpàdé àpapọ̀ kó tó di pé ìpàdé ti ìpínlẹ̀ ti ìjọba àbílẹ̀ àti ti ẹlẹ́kùnjẹkùn tó mọ́ ti wọ́ọ̀dù kọ̀ọ̀kan kó tó wáyé agbẹnusọ ń tiẹ̀ ó sọ ọ́ ní sí ẹ̀rí ọ̀rọ̀ tó jáde ní ẹnu ọ̀gẹ́nẹ̀ ó ló fi hàn wípé ó jẹ́ aláìní làákàyè ó ní làákàyè rẹ̀ kì í ṣe pé wọnú omi o ó ní kódà sí iná dáná sun tó jẹ́ pé àǹtí ẹ̀ lérí eru ẹ̀gẹ́ kó wánú ilé mọ́ ó lẹ́yìn ó ti mọ̀ pé irú àwọn èèyàn yóò yẹ lẹ́ni tá a lè yàn láti rí i pé a mọ̀ ṣe kí ni o yóò mọ̀ sojú tiwa ó ló fẹ́ kán wá ṣe ìpàdé àpapọ̀ láwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan àti wọ́ọ̀dù àti tìjọba àbílẹ̀ tẹ̀ ṣe nǹkan kan sí kó tó di kán mọ̀ ṣe ti àpapọ̀ ó ní sọ lọ pẹ̀lú ìbámu pẹ̀lú ìlànà òfin ni àti ti ẹgbẹ́ òsì lórílẹ̀‐èdè nàìjíríà ó ní kò rí bẹ́ẹ̀ ó ní ìpayà ló jẹ́ fóun ńgbà tá a bá wá yan èèyàn sórí àléfà tó jẹ́ pé àwọn àdàbí ẹni àfijoyè àwòdì tí ò lè dàdí ẹ gbé wọn ní òye orí bẹ́ẹ̀ o ó ní ọ̀pọ̀ àwọn tí wọ́n dìbò fún wọn wọn ti wá kọtí ọ̀gbẹ́yìn sí ohun aráàlú ohun àwọn èèyàn tí wọ́n dìbò àti ẹgbẹ́ òṣèlú tiwọn gan ó lẹ́ẹ̀kan wà ń bẹ̀ ni fake product níyín àwọn nǹkan ayédèrú ó ní ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ti mọ̀ pé ń ṣe nǹkan ayédèrú ẹ padà wálé kẹ́ ẹ wá sojú sèyún fáwọn aráàlú àti àwọn èèyàn tó dìbò yìí ẹ lọ rèé kà á nínú ìwé ìròyìn the punch fún tàárọ̀ tòní. mo ti bá ọ padà nínú ìwé ìròyìn the punch tó jáde lónìí o inú ó sì ní í ṣe pẹ̀lú ẹgbẹ́ òṣèlú míì tó yàtọ̀ sí ètí ìwọ́ká ni hmm. ẹgbẹ́ òṣèlú APC yóò lulẹ̀ gbì lọ́dún 2027 ní nílùú Àbújá. láìsọ di ẹ̀yìn. bẹ́ẹ̀ ni kódò ojojú ẹ̀yìn lọ wọ́n ní òkè já fi wó di ẹ̀yìn wọ́n nígbà bá tún lulẹ̀ tán bí odi ẹ̀yìn wọ́n tún àfọn ká ìyẹn lọ́dún twenty twenty seven látàrí àwọn ipa yìí tí Wike tó ń kó àwọn adarí inú ẹgbẹ́ òṣèlú onígbàálẹ̀ APC ní olú ìlú ilẹ̀ yìí ní ìlú Àbújá ọ̀nà ti fi léde wọ́n ní pé inú àwọn ò dùn sí bí mínísítà fún ọ̀rọ̀ olúùlú ilẹ̀ yìí Nyesom Wike tí ó ti fi ìgbà kan rí jẹ gómìnà ìpínlẹ̀ Rivers tẹ́lẹ̀ bó ti ń tukọ̀ lùlù Àbújá wọ́n ní àkóbá ńlá ni yóò jẹ́ fún ẹgbẹ́ òṣèlú APC wọ́n ní yàtọ̀ sí èyí ó dalẹ̀ ẹgbẹ́ òṣèlú èyí tó jẹ́ pé wọ́n ti ń wúlò fún láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé rẹ̀ ó ní kẹ́ẹ̀sì mọ́ wò ó ẹgbẹ́ òṣèlú APC kọ́mọ̀lọ́ finá sórí òrùlé sùn wọ́n ní pàṣán tá a fi na ìyáálé ó ń bẹ lájà fún ìyàwó nítorí kí bí Wike bó ṣe lè dalẹ̀ ẹgbẹ́ òṣèlú rẹ̀ yóò padà dalẹ̀ ẹgbẹ́ òṣèlú APC náà ni o ọ̀rọ̀ yìí òun ló wáyé nígbà tí wọ́n ń sọ̀rọ̀ òun nílùú Àbújá lánàá wọ́n ní ìlú Àbújá lákòókò yìí òun ló ti ń gbóná jẹjẹjẹn wọ́n ní àwọn àṣẹ tí kò nítumọ̀ ó ní Wike ń pa ń bẹ̀ tó sì jẹ́ pé ó ti ń ṣe agbára rẹ̀ lò tẹ́ ò bá gbàgbé Wike ni wọ́n ló kó ipa mọ́ni gbàgbé lọ́wọ́ kó ìdìbò ààrẹ fún ààrẹ ìyẹn Tinubu tó jẹ́ ọ wọlé o tó sì jẹ́ wípé ó kọ̀ láti ṣiṣẹ́ fún ẹgbẹ́ òṣèlú èyí tó ń lo dáúlà lọ́wọ́ nù rẹ̀ ìyẹn lọ́dún tó kọjá èyí náà o tí Tinubu náà tó fi fún un ní ipò nílùú Àbújá ṣùgbọ́n báyìí àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC nílùú Àbújá ti dìde o wọ́n nínú àwọn odò síbi Wike ti ń ṣe ìjọba ń bẹ̀ wọ́n ló ti kó bẹ́ ẹgbẹ́ òṣèlú APC tán pátápátá wọ́n ní tí wọ́n bá sọ̀rọ̀ nílùú Àbújá lákòókò yìí wọ́n ní tán bá ní Wike wọ́n sọ pé rárá o àwọn ọ̀fẹ́ o ìyẹn túmọ̀ sí wípé nǹkan kan tó ní í ṣe pẹ̀lẹ́gbẹ́ òṣèlú APC nílùú Àbújá ó ti di táwọn èèyàn kì í fẹ́ rí nítorí ayé ni wọ́n lára níbẹ̀ nínú ìwé ìròyìn Punch òǹlẹ́lẹ́ ìwà ń bẹ̀. ìmí náà túrè lápò ọ̀dọ̀ tèmi ní àyín jẹ́ kémi náà kí n bọ́ ọkọ̀ wọ̀ ní bó tiẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ti Wike iná lọ́kàtàn ó sì mọ̀ pé ìpínlẹ̀ Rivers náà ló ti wáyé o jẹ́ kémi náà kí n máa ogun kóró pé kí n máa lọ sílùú Port Harcourt tí ń solúlù ìpínlẹ̀ Rivers inú wẹ̀rọ The Punch náà láti gbé rí ìròyìn ká fún tààrọ̀ tòní wọ́n pé lọ́jọ́bọ̀ tí ń ṣe ọjọ́ kẹtàlá oṣù kẹta ọdún tá a wà yìí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà náà ni a tún ti tẹ́tí sí ìròyìn kan o wípé ẹbú ìfọpo wa ti ń bẹ nílùú Port Harcourt nípínlẹ̀ Rivers náà ni yóò máa bẹ̀rẹ̀ iṣẹ́ láìpẹ́ láì jìnnà lẹ́yìn láàrin ọ̀sẹ̀ bíi méjì sásìkò tá a gbé wàyé wọn lẹ́ni tó jẹ́ alámòjútó àti aláṣẹ àpapọ̀ fún àjọ tí mójútó ọ̀rọ̀ epo bẹntiró ńlẹ̀ tiwa èyí ni NNPC tó kọ rẹ̀ ń jẹ́ Mele Kyari náà ló fi ọ̀rọ̀ ìlédè lásìkò tí ń tàkùrọ̀sọ níbi ìpàdé kan tó wáyé lópin ọ̀sẹ̀ pẹ̀lú àwọn ọmọlé ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ wa ní báyìí ó ti wá ṣe fún àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà wípé rí ọ̀rọ̀ nípa ọjọ́ tí ìlú port tí ó máa bẹ̀rẹ̀ ó ní láìpẹ́ láì ní ẹ fún ọ̀sẹ̀ méjì sí gbogbo rẹ̀ yóò ṣe kíni o yóò sì máa bẹ̀rẹ̀ iṣẹ́ ní wàrà sísà tí ó sì ní sí ìdíwọ́ kankan tàbí akùdé gẹ́gẹ́ bí ó ti wé nínú ọ̀rọ̀ tó sọ jáde látẹnu ẹni tó ṣé ẹ rí o gbogbo tó bá ní ṣe pẹ̀lú ìlérí tá a ti ṣe iná lámọ̀ múṣẹ báyìí o láti rí i pé a parí gbogbo àwọn àtúnṣe àti iṣẹ́ lórí ẹbu ìfọkùntì bẹ́ẹ̀nù Port Harcourt àwọn ni yóò máa bẹ̀rẹ̀ iṣẹ́ o ní wàràǹṣeṣà ó ní tòótọ́ sí báwa náà la ṣe àdéhùn pé yóò bẹ̀rẹ̀ iṣẹ́ inú oṣù kejìlá ọdún 2023 ó ní àmọ́ nítorí àwọn àṣòro kọ̀ọ̀kan táwọn tó ń dojú kọ ń ló ṣokùnfà tí ò tí ì bẹ̀rẹ̀ iṣẹ́ pàágà nígbà tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí a mọ̀ hàn tí wọ́n sì mọ̀ gbà lọ́wọ́ rẹ̀ wọ́n bá ní bàbá ẹ dúró ní ẹ dákun tí ẹ̀ tí ẹ̀ mọ́ títí wá ń ṣe yín ni ìjọba àpapọ̀ ẹ lọ ronú jinlẹ̀ dáadáa ọ̀sẹ̀ méjì méjì kì í tán lórí ọ̀rọ̀ o ọ̀sẹ̀ méjì náà lẹ́fí sọ pé ẹ fi wá àtúnṣe sí àwọn ẹbí tiwa tá ò bá ní gbàgbé àwọn ti pé gbogbo ẹbí ìfọ́pọ̀ mẹ́tẹ̀ẹ̀ta ti ń bẹ Nàìjíríà Kaduna àtẹ̀lé tó ní pẹ̀lú ti Port Harcourt kò sí nǹkan kan nu mẹ́tẹ̀ẹ̀ta ìjọba àpapọ̀ yìí ti ṣe lérí pé àwọn yóò máa wá ojútùú sí i ń bẹ làwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ti wá ní gbogbo òlérí irọ́ tẹ́ wá ṣe ń kọ́ ṣé wá ti wá sí ìmúṣẹ àwọn ò lè gbà yín gbọ́ torí pé ọ̀sẹ̀ méjì tẹ́ tún sọ̀hún ọ̀sẹ̀ méjì ti ti yín ọdún méjì náà ní padà wá já sí wọ́n ní bẹ́ẹ̀ bá wulẹ̀ rí ọ̀rọ̀ sọ ẹ má wulẹ̀ sọ nǹkan mọ́ <laughs> ẹ má wulẹ̀ kó ìpayà báwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà nípa ibu ìfọpo tìlú Port Harcourt ẹ lọ rèé kàá nínú ìwé ìròyìn the punch fún tàárọ̀ tòní. jẹ́ kí mi ó padà sínú ìwé ìròyìn Vanguard tí mo sì fẹ́ mú wáyé ẹ̀ka ètò ẹ̀kọ́ òun ló ti wáyé o látàrí owó kan yìí tí owó oṣù tán sọ pé ìjọba àná gbẹ́sẹ̀ lé ẹgbẹ́ SANU àti NASU wọ́n ní pé àwọn fásitì ilẹ̀ yìí wọ́n fi mú kóòrùn ìyanṣẹ́lódì kódà hmm. yóò sù wọ́n pọ̀ ààrẹ fún ẹgbẹ́ àwọn ìṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ìyẹn Joe Ajaero òun ló ti rọ ìjọba àpapọ̀ ó ní tí wọn bá tètè gbé ọ̀bọ bọ̀gbẹ́ ọ̀bọ ó gbé wọn bọ̀gbẹ́ o ó ní kí wọ́n yá tètè san àwọn oṣù mẹ́rin èyí tí wọ́n jẹ àwọn akẹ́kọ̀ọ́ àwọn òṣìṣẹ́ ilé ẹgbẹ́ sanu àti nasu kí wọ́n yá tètè san nítorí pé láláì jẹ́ bẹ́ẹ̀ àfàìmọ̀ kí orílẹ̀-èdè nàìjíríà àti gbogbo fásitì tí ń bẹ ń bẹ kọ́ mọ́ yọrí sí ìyànṣẹ́lódì o ọ̀rọ̀ yìí òun ló fi fèsì ní àná nípa ìfẹ̀hónúhàn kan yìí tó wáyé ní tìbútòrò orílẹ̀-èdè nàìjíríà láwọn iléèwé fásitì lánàá ní ìbámu àti lè ṣe ìkìlọ̀ wípé sórí ń tà ń sọ yìí mọ̀ ẹ̀yẹ ààrẹ Bọ́lá Tinubu nóbì ṣeréṣeré o ẹgbẹ́ nasanu àti nasu ó ní wọ́n ti kọ́kọ́ sọ fún ìjọba àpapọ̀ pé àwọn fún ní gbèdéke ọ̀sẹ̀ kan wípé kó bọ̀ wá nǹkan sí sí o oṣù kan wọ́n ní ṣùgbọ́n tó sọ wípé irọ́ o kò sí ti dáadáa àwọn ó dà kò sí nǹkan kan èyí tán lè ṣe o ṣùgbọ́n ní báyìí lánàá wọ́n fẹ́ ẹ̀hónú hàn ní ìbámu àti lè jẹ́ kí wọ́n mọ̀ wípé ọ̀rọ̀ náà kì í ṣe àwàdà rárá tẹ́ ò bá gbàgbé ìjọba àná lábẹ́ ti ààrẹ Muhammadu Buhari òun ló ṣe àlàyé ọ̀rọ̀ kan gbà náà lọ́rùn yẹn ní ọdún 2022 nígbà tí ẹgbẹ́ àwọn olùkọ́ léèwé fásitì ńlẹ̀ yìí tí wọ́n yanṣẹ́ lódì tí wọ́n sì sọ wípé ìjọba jẹ àwọn lówó ṣùgbọ́n tí Muhammadu Buhari ìjọba rẹ̀ lápapọ̀ tó sọ wípé ọmọ òṣè ò jẹ́ ní o no pay ìyẹn no work no pay tó o bá ti ṣiṣẹ́ ò ní gbowó lọ́jọ́ náà lọ́hùn-ún àwọn ẹ̀yìn ẹgbẹ́ sanu àti nasu wọ́n sọ yìí pé kò sí nǹkan kan tíjọba ó ṣe o nítorí pé àwọn òkànlé wa máa ṣiṣẹ́ kébi ó sì máa pa wọ́n sílé o àti pé káwọn kàn máa ṣiṣẹ́ bí aago láláì rówó bẹ́ẹ̀ ni ìfẹ̀hónúhàn wọn àti ìyanṣẹ́lódì lọ fún odidi oṣù mẹ́jọ kó tó di pé wọ́n padà wọ́gi lé e ṣùgbọ́n nígbà tí ẹgbẹ́ sanu tí yóò mọ sọ̀rọ̀ ní àkókò yìí wọ́n ní pé nígbà náà lọ́n wípé ààrẹ Muhammadu Buhari kò sanwó oṣù mẹ́rin kan tó ní pé àkókò tí wọ́n ń ṣe ẹ̀fí ṣiṣẹ́ rárá lẹ́yìn ìgbà tó gbé òfin ọ̀hún kalẹ̀ ònu tó sì lóun ò ní san án ṣùgbọ́n báyìí àwọn ẹgbẹ́ náà sọ pé tí wọ́n bá san owó náà àfàìmọ̀ tí tí wọ́n fi sí abẹ́ iṣu kọ wọ́n padà rí lábẹ́ igi ewúra irú ìròyìn Vanguard òun ló gbélé jáde. ó dá ìkan náà túre lápò ọ̀dọ̀ tèmi náà ní àyín lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ti káyẹni láti lè mójútó àwọn iléeṣẹ́ kan lólẹ̀‐èdè nàìjíríà ni o ẹjẹ́ àjọ kọjá lọ sínú ìwé ìròyìn nàìjíríà Tribune fún tàárọ̀ tòní níbi tí mo ti gbé rí ìròyìn tó wá láti ọ̀dọ̀ ààrẹ orílẹ̀‐èdè nàìjíríà bọ́lá tinubu wọ́n pe ààrẹ bọ́lá tinubu ló mọ̀ ti fọwọ́ sí ìyanisípò ẹni tí ó máa jẹ́ alága tuntun àpapọ̀ fún ti àwọn ọmọ àwọn àjọ tí múrító ọ̀rọ̀ àwọn ọmọ àlùmọ́ǹjèrè àti àwọn akẹ́kọ̀ọ́ ògo wẹrẹ tó yẹ pé wọ́n ti di ìsáǹsá tí wọn ò lọ sí iléèwé mọ́ nítorí ìdí kan tàbí méjì ẹni tó kọ rẹ̀ jẹ́ ọ̀gágun fẹ̀yìntì Lawal Jafaru Isa náà ló jẹ́ pé wọ́n ti wá yàn sípò gẹ́gẹ́ bí alága àwọn ìgbìmọ̀ tí ó máa mójútó ọ̀rọ̀ àwọn ọmọ àlèmọ́njìrè àti àwọn akẹ́kọ̀ọ́ ògo wẹrẹ tó ti da ìsáǹsá níléèwé níbi ẹnìkan náà tó kọ tẹ̀ jẹ́ Muhammed Idris ntiẹ̀ ọ̀mọ̀wé bó wọ́n ṣe máa jẹ́ akọ̀wé àti alámòjútó àpapọ̀ lábẹ́ àjọ wọn ọ̀gágun fẹ̀yìntì Jafar náà ni yóò máa lo àǹfààní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìrírí rẹ̀ láti lè ṣe àmúlò àwọn ipa láti àmúlò àwọn ojúṣe títí ẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti wí wọ́n ní ó ti ní ìmọ̀ àti òye nípa ètò iṣẹ́ ọmọ ológun tó yẹ pé òun náà ti dipò mọ́ láàrin ọdún 1993 sí ọdún 1996 ní ọ̀wọ́ ọmọ ọ̀wọ́ tí wọ́n pín sí ní ìpínlẹ̀ Kaduna ní báyìí ọ̀gbẹ́ni Mohammed Sani náà lòun náà ní ohun tẹ́pẹ̀ ní àmì ẹ̀yẹ ti masters àárín pẹ̀lú bó ti jẹ́ pé ó tún ti ní nǹkan kan tó ní ṣe pẹ̀lú ti ìmọ̀ ẹ̀kọ́ nípa ti ẹ̀sìn Islam a ní àwọn òye tó ti wá ní ìná ńkọ́ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìrírí rẹ̀ ni ó jẹ́ kó mọ ọkún wọ ẹni tó jẹ́ ọ̀gá rẹ̀ o láti rí i pé wọ́n ṣe àṣeyọrí lórí iṣẹ́ tí wọ́n fún wọn wọ́n ní ìdí àbárè ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ló jẹ́ pé wọ́n péjú pèsè níbi tí ètò ọ̀hún ti gbé wáyé níbi tí a ti rí ọ̀pọ̀ àwọn èèkàn bíi adarí àpapọ̀ fún alman school èèyàn ọ̀nì nílùú láfíà kọmíṣánná fọ́rọ̀ ètò ẹ̀kọ́ níléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti tíléèwé girama ní ìpínlẹ̀ Yobe àti alága àwọn àjọ tí mójútó ọ̀rọ̀ èdè arábíìkì ní àwọn abúlé tí ń bẹ ní ìpínlẹ̀ Borno àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní ààrẹ bá ní ó ní àwọn nǹkan kan táwọn ti rí nípa rẹ̀ ìdílé o táwọn fi yàn sípò pé tọ̀ ìwọ lọ́mọ darí àwọn iléeṣẹ́ tí ń mójútó ọ̀rọ̀ àwọn ọmọ ọmọ àlìmọ́njèrè àti àwọn tó jẹ́ pé wọ́n ń wá ibi ààbò tó mọ́ àwọn ògo wẹrẹ tó jẹ́ pé wọ́n ti di ìsáǹsá nílé ìwé ẹ lọ́ọ̀rẹ́ kà á nínú ìwé ìròyìn Nigeria Tribune fún taarọ̀ tòní. ìròyìn ti tọ̀dọ̀ ti tẹ̀bí ìwé ìròyìn Daily Trust òun ló ti gbé ó sì ní í ṣe pẹ̀lú ẹ̀ka ètò ààbò kọ́lọ́run kó dákun kó ṣàánú o wọ́n ní wọ́n tún ti jí àwọn míì gbé nípínlẹ̀ Kaduna àwọn míì wò tún ní àwọn ajínigbé tó ń agbébọn náà tó ti ṣòro bí agbọ́n o ní àṣálẹ̀ ìjẹta tí ṣe ọjọ́ àìkú ní ìgbínlẹ̀ Kaduna pàápàá jùlọ ní ìjọba ìbílẹ̀ Kajuru gẹ́gẹ́ bí ìròyìn ti ṣe àlàyé rẹ̀ wọ́n ní wàhálà burúkú yìí kì í kàn sí pé ó kàn ṣàdédé ṣẹlẹ̀ o wọ́n ní ṣùgbọ́n àwọn ajínigbé ọ̀hún ni wọ́n kàn ṣàdédé ya wá lọ́nà tí ò tọ́ ìwé ìròyìn Daily Trust ó gbé e sí ìta tá a sì ń kà sí yín létí níṣe ni wọ́n ní pé àwọn olùgbé agbègbè náà ni wọ́n ní fi ẹ̀sùn kan àwọn ajínigbé tó ń ta àwọn agbébọn wọ́n ní wọ́n kà àwọn ajínigbé náà kàṣà déédéé ya bo agbègbè náà wọ́n ń yìnbọn bíi ẹlẹ́dà láláìfẹ́ mọ kíni tó ń ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ṣẹṣẹ́ burúkú wọn tán tí wọ́n jí ènìyàn mẹ́rìndínláàádọ́rùn yẹn eighty six gbé ni wọ́n tún wọ gbogbo àwọn yàrá ilé ìtajà àtàwọn nǹkan míì tí wọ́n sì tún kó oúnjẹ àtàwọn ohun mímu lọ pátápátá wọ́n ní ìgbà kẹjọ ọ̀tọ̀ọ̀tọ̀ rèé ní ìpínlẹ̀ Kaduna tírú rẹ̀ ó wáyé tó sì jẹ́ pé ìlérí lásán làwọn ń gbọ́ lọ́dọ̀ ìjọba kò sí àǹfààní pé ọwọ́ ti tẹ ẹnikẹ́ni àkọ́kọ́ wọn ló ṣẹlẹ̀ ní ọjọ́ kejìdínlógún oṣù kejì ọdún tá a wà yé ní ìjọba ìbílẹ̀ Kajuru náà ni o wọ́n ní wọ́n jó ènìyàn méjìlá búrúbúrú àti ilé mẹ́tàdínlógún omi ìta ló tó ṣẹlẹ̀ wáyé ní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kejì ọdún tí a lò tán yìí náà wọ́n ní ní ìjọba ìbílẹ̀ Chikun ìpínlẹ̀ Kaduna ni o wọ́n ní pé ènìyàn bíi mẹ́wàá èèyàn bíi méjì tó jẹ́ fìjìláńtẹ́ ó ní wọ́n pa o àti àwọn ará àdúgbò tó jẹ́ pé àwọn ń lọ jẹ́ẹ́jẹ́ wọn mẹ́wàá bákan náà ní ọjọ́ keje oṣù kẹta ọdún tá a wáyé wọ́n ní àwọn akẹ́kọ̀ọ́ ọ̀rìnléní ó lé méje two hundred and eighty-seven tó jẹ́ akẹ́kọ̀ọ́ iléèwé ní ìjọba ìbílẹ̀ Chikun òun náà sọ pé wọ́n jí gbé lọ tèfètèfè tá a sì tí ì gbọ́ nǹkan kan nípa wọn síwájú sí i ní ọjọ́ kẹjọ oṣù kẹta tá a wà yé wọ́n ní wọ́n tún pa àwọn aráàlú méjì nípínlẹ̀ Kaduna náà ni o tó sì jẹ́ pé wọ́n tún jí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn gbé lọ ní ọjọ́ kejìlá oṣù kejì ẹ̀ oṣù kẹta ìwọ̀ yìí àwọn ará agbègbè tó jí ọgbọ̀n ní iye òun ni wọ́n sọ wípé wọ́n tún gbé lọ tí wọ́n kó wọn ní ìgbèkùn ní ọjọ́ kẹtàlá oṣù kẹta ọdún tá a wà yìí bákan náà wọ́n ní wọ́n pa àwọn kan tí wọ́n sì tún jí ènìyàn bíi mẹ́jọ wọ́n tún jí gbé lọ tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ ní ọjọ́ kejì kẹrìndínlọ́gbọ̀n ẹ̀wẹ̀ oṣù tá a wà wọn nígbà tí wọ́n wọ àdúgbò ìjọba ìbílẹ̀ Kajuru náà sì tún ni wọ́n ní àwọn ará abúlé mẹ́rìnlá ọ̀nà gbé lọ nípínlẹ̀ Kaduna sí wọ́n tún jí àwọn míì gbé wọ́n ní ní àìpẹ́ yìí tẹ́ ò bá gbàgbé ènìyàn bíi two hundred eighty seven ìyẹn ní ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama òun náà tún gbé lọ ó wá ń dùn àwọn ará agbègbè ọ̀hún pé gbogbo bọ́n ti ní wọ́n máa so NIN pọ̀ mọ́ káàdì tó sì jẹ́ ìyẹn ẹ̀rọ ojúlà ìpè wípé láti lè jẹ́ kí wọ́n máa mú àwọn ajínigbé yìí wọ́n ní sáwọn ajínigbé yìí ọ̀tọ̀ ní nọ́mbà tí wọ́n ń lò ni tí wọ́n tún fi ń gba owó ìdóòlà ẹ̀mí láláì jẹ́ pé wọ́n fi páńpẹ́ òfin gbé ọ̀kan kan wọ́n lára ń fu àwọn èèyàn orílẹ̀-èdè Nàìjíríà pé àfàìmọ̀ kọ́mọ̀jẹ̀ pé iná ìjà yìí láwo òun ló ń jẹ́ kó gòkè odò àwọn èèyàn ń bẹ lọ́hùn atótó aríire náà wàá bẹ lọ́hùn wọ́n ń kódà kó jẹ́ èèyàn ní bẹ́ẹ̀ kọ́ lọ́ọ́ hmm. bá Èdùmàrè kó dákun kọ́ bá wa dá sí torọ́ lọ́ọ́ ń jẹ́ èèyàn lọ. Hmm. ó dáa kọ́lọ́ Elédùà kó bá a dá sí kó sì bá a gbé ìgbésẹ̀ lé e lórí ni o ẹ jẹ́ kémi náà kí n tún máa kọjá lọ sínú wéèrè Nigeria Tribune fún tàárọ̀ tòní ìpínlẹ̀ Ọ̀ṣun náà mo darí wa o níbi tí mo ti gbé rí ìròyìn kan tó gbé àkọlé jáde wípé ẹ wò ó ẹ tètè lọ́rọ̀ yín ní padà o lórí àṣetẹ́ tipa akẹ́yìntẹ̀lé ìlànà tó tọ́ fún ti ìyanisípò nínú ìlú tiwa wọ́n ní látàrí ìwọ́de ìfẹ̀hónú alálàáfíà tí wọ́n gbé kalẹ̀ láti lè fi ẹ̀dùn ọkàn tiwọn hàn lórí yíyan ẹnìkan tó jẹ́ ọ̀kan lára àwọn ìdílé Mòósà gẹ́gẹ́ bí Olúpọ̀nà wọ́n ní àwọn ìdílé ọba ti Alára Ọláòjọ tó jẹ́ pé ó ń bẹ nínú ìlú náà nípìnlẹ̀ Ọ̀ṣun ni wọ́n mọ̀ tí wá ké sí àwọn náà ti ké sí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun báyìí o wípé kó dákun kó ṣe àgbéyẹ̀wò lórí ìwé tí ń bẹ níwájú rẹ̀ kí wọ́n sì rí wípé wọ́n gbé ìgbésẹ̀ ìlànà òfin tó tọ́ lórí àwọn ẹni tí ò tọ̀nà tó tó yẹ kí wọ́n ti fi ń gbé ìgbésẹ̀ a ní àwọn mọ̀lẹ́bí náà ló jẹ́ kán ké sí gómìnà a tún ké sí ìjọba àpínlẹ̀ Ọ̀ṣun wípé ẹ dákun ṣé ẹ rí ọ̀rọ̀ nípa ti yíyan ipò ọba ní ìlú tiwa wọn ló gbọdọ̀ lọ pẹ̀lú ìlànà òfin àti nǹkan tó yẹ káwọn ti ń tẹ̀lé wọn ní ìjẹ́ mọ̀ pé gbogbo nǹkan náà ló jẹ́ pé ní ìpele àti ìlànà kọ̀ọ̀kan nítorí pé nípele nípele náà ní tasọ̀ àyàn wọ́n ní lábala lábala náà ní tasọ̀ àyàn àti nípele nípele náà ní tẹsẹ̀ ọ̀kùn wọ́n láwọn nǹkan ìní gbọ́dọ̀ tẹ̀lé kó tó di pé wọ́n lè gbé ọba gorí ìtẹ́ nínú òlù náà nígbà tí àwọn fámìlì ọ̀hún tí wọ́n jẹ́ mòósà àti ajara àti alára ọláójọ àwọn ìdílé méjèèjì náà wọ́n ní àwọn ìdílé méjèèjì náà ló jẹ́ pé wọ́n jẹ́ ìdílé tí wọ́n ń jẹ oyè o nínú òlù náà wọ́n ní àmọ́ ni wọ́n tídìlé ilé ìbá jẹ́ tó yẹ pé ọba ọ̀hún ń bẹ lórí ìtẹ́ ó dàgbà títí kó tó gorí àléfà tó sì débi àgbáre wọ́n ní ìdílé tó kàn tó jẹ́ lẹ́ẹ̀kejì náà ni yóò jẹ́ wọ́n ní rotation òun náà ní ipò ọba nínú ìlú náà àwọn ìdílé ọ̀hún wọ́n tún sọ wípé ṣe rí ìyanisípò àti tẹ́lẹ̀ pé ẹ fi Abdulrafiu Oyèkànmí Bámgbóyè jẹ ọba ni wọ́n ní ó jẹ́ ní tí ò tọ̀nà tó tí ò sì lọ pẹ̀lú ìlànà àlàkalẹ̀ ètò ìfọbajẹ ní ìpínlẹ̀ ní ìlú náà wọ́n ní sẹ́ẹ̀ rí gbogbo àwọn nǹkan wọ̀nyí wọ́n náà nǹkan ti mọ̀ pé kódà àti ọlájọ́ o àti mọ́yè náà mọ́sà náà náà mẹ́ẹ̀ẹ́dì méjèèjì wọ́n ti mọ̀ pé wọ́n sì ń jẹ ọba rèé wọ́n tó túmọ̀ sí wípé bóyá ká bóyá gómìnà àbíjọba ògbọ̀ tẹ́lẹ̀ ni wọ́n mú bá ṣe ń jọba wọ́n ní kán dákun kán tẹ̀lé ìlànà òfin kan sí pé wọ́n yínú padà lórí àṣẹ tí pa láti lè ṣe àtúnyàn ipò ọba tuntun nínú ìlú náà ìlú olúpọ̀nà ń ló ti wáyé ní ìpínlẹ̀ ọ̀ṣun ní àyín ẹ lọ rèé kà á nínú ìwé ìròyìn nàìjíríà ti bùn fún tààrà òtòní. ọ̀rọ̀ ayé ṣẹṣẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń gbádùn wa tí ẹ sì ń bá wa wò ó ẹ tó láǹfààní láti mọ̀ darapọ̀ mọ́ wa ní ìkànnì ti ayélujára àti Western Spring Television nígbà tá a bá dé òkè lọ́nà tá a bá ti gbọ́n tó ń lọ bó ṣe ń lọ lápá bẹ̀ á paradé láti wá mú àwọn yòókù tó wá fún yín ẹ mọ́ gbàgbé ètò ìlàpẹ̀ ní atótó arére. kò ṣeé má gbọ́ ọ̀rọ̀ yìí. à ń padà bọ̀. jáde mọ̀rìnwó là á kọ́kọ́ rí owó gẹ́gẹ́ ní síwájú ìjó ẹsẹ̀ kàtàkàtà ní síwájú ìrìn bẹ́ẹ̀ bá ti ń gbúrò wa a tún ti dé náà nù ẹ káàbọ̀ sórí ètò Owambe Unlimited pẹ̀lú èmi ọmọ yín olólùfẹ́ yín ọ̀rẹ́ yín Suliat tẹ́túmọ̀ sí mo rẹ́ni kejì ẹ lè pè mí ní sùsù tó bá wẹ lómi a sọ pé ìyálòdì àríyá gbogbo orúkọ tẹ́ ẹ bá pè mí kò sí èyí tí mi ò ní jẹ yín ẹ farabalẹ̀ kẹ́ ẹ máa gbádùn ètò Owambe Unlimited lórí ìkànnì Western Spring Television ní ìkànnì one nine zero ibẹ̀ ni wọ́n wà ń bẹ̀ unlimited bọ̀ wá ẹ pàpọ̀ ètẹ̀dí kẹ́ ẹ máa gbádùn ètò àríyá wa. wọ́n sọ fún yín pé ẹ máa wo ó wà ń bẹ̀ unlimited lórí Western Spring Television ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń kojú àwọn ará àdúgbò àwọn ará àwùjọ tí ohun ò dẹ̀ dókè ọ̀pọ̀lọpọ̀ ìnira ọ̀pọ̀lọpọ̀ ìyà làwọn èèyàn ń kojú rẹ̀ ní àdúgbò ojú ọ̀nà tó kù díẹ̀ káàtó iná ọba tó mẹ́ẹ̀ẹ́ tó ń ṣe ségesège àwọn tó ń wíwá àbàṣejẹ́ obì tí ń sun lẹ́rùn àti àwọn nǹkan tí ò tí ì dé tí gbọ́ ìjọba ṣé wọ́n ní etí ọba nílé etí ọba lóko èèyàn náà ló ń jẹ́ òun náà ló jẹ́ kí ìkànnì Western Spring Television pé ètò tí ó jẹ́ kẹ̀yìn ara lé ẹ̀yìn ara àwùjọ kẹ́lẹ́ mọ́ sọ bí tí bàtà bá ti ń tayín lẹ́sẹ̀ fún àwọn aláṣẹ ìjọba ohun tẹ́ ẹ ṣe ni wípé ẹ mú fóònù yín ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín ẹ dàbù rẹ̀ ẹ mọ̀ yà ní bọ̀rọ̀ ẹ dàbù rẹ̀ ẹ ṣe àkàálẹ̀ ohun tó ń fẹ́ àmójútó ìjọba ohun tó ń fẹ́ àmójútó àwọn aláṣẹ ohun tó ń fẹ́ àmójútó àwọn elétò ìlera àwọn elétò ààbò àti àwọn míì tí ọ̀rọ̀ kàn ẹ má jẹ́ kí fọ́nrán náà ìyẹn fídíò tẹ́ máa ṣe àkálẹ̀ rẹ̀ kó mọ̀ ju ìṣẹ́jú méjì tàbí mẹ́ta lọ ẹ má fi ṣọwọ́ sí wa ní orí WhatsApp lórí ẹ̀rọ 0803 865 1049 0803 865 1049 ẹ jẹ́ kí gbogbo àwọn fọ́nrán yín àwọn àwòrán yín kó mọ̀ wọlé orí ètò ojú ẹlẹ́rìí ẹ̀yin gangan gan lẹ jẹ́ ojú ẹlẹ́rìí ohun táwọn èèyàn nílò ohun tó ń jẹ àwọn èèyàn láwùjọ níyà ilé tí ò nílé ìgbọ̀nsẹ̀ ibi tí ò níbi tó ti ń da ẹ̀gbin nù tó wá jẹ́ pé ẹ̀gbin wọn ni àwọn ará àdúgbò àwọn aráàlú lára gbogbo ìdúgbò ẹ̀ ẹ fi tó àwọn aláṣẹ létí ohun tí ẹ nílò ní agbègbè yín ẹ jẹ́ kí àwọn aláṣẹ mọ̀ orúkọ mi ni adéyẹmí ọlábọ̀dé èmi ni atọ́kùn ètò ojú ẹlẹ́rìí lórí western spring television ìkànnì àádọ́wàá ní gbogbo ọjọ́ ajé láago méjì àbọ̀sán Abuja ni olú ìlú orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ ọjọ́ kejìlá oṣù kejìlá ọdún 1991 ni wọ́n gbé ibùjókòó agbára Nàìjíríà kúrò nílùú Èkó lọ sílùú Àbújá lásìkò ìṣèjọba ológun ọ̀gágun fẹ̀yìntì Ibrahim Babangida ìlú Àbújá ni ìlú kẹjọ tí èrò pọ̀ sí jùlọ nílẹ̀ Nàìjíríà ó sì jẹ́ ìlú olódi tó wà ní àárín gbùngbùn gbogbo àwọn iléeṣẹ́ àti àjọ ìjọba kọ̀ọ̀kan ló ní olú ọ́fíìsì wọn nílùú Àbújá gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé ibẹ̀ gan gan ni ibùjókòó agbára ìṣàkóso ilẹ̀ nàìjíríà lọ́dún two thousand and three ni àjọ commonwealth gbé ìpàdé wọn wá síbẹ̀ bẹ́ẹ̀ sì ni àjọ olókoòwò nílẹ̀ adúláwọ̀ ṣe lọ́dún twenty fourteen kódà lọ́dún twenty sixteen àjọ tó ń rí sí ọ̀rọ̀ àwọn ọmọdé ìyẹn unesco gbà á gẹ́gẹ́ bí ibùdó ìkẹ́kọ̀ọ́ wọn díẹ̀ lára àwọn ibùdó tó gbajúgbajà nílùú àbújá ni àpáta agbára aso rock ilé aṣòfin àpapọ̀ ilé aṣojúṣòfin ilẹ̀ yìí àpáta zuma rock millennium park báńkì àpapọ̀ ilẹ̀ nàìjíríà cbn un mọ́ṣáláṣí àpapọ̀ àti ibùdó ilé ìjọsìn àpapọ̀ àwọn kìrìsìtẹ́nì ẹkùn ìdìbò mẹ́fà ló wà nílùú àbújá àbàjì buhari gwagwalada kùjé kwali àti àbújá municipal kílìṣì tó jẹ́ ohun ìpanu tí wọ́n fi ẹran pèsè ló jẹ́ oúnjẹ tó wọ́pọ̀ tí gbogbo èèyàn sì nífẹ̀ẹ́ sí nílùú àbújá ó jẹ́ ibùdó ìsinmi fún ọ̀pọ̀ àwọn arìnrìn-àjò láti ẹkùn kọ̀ọ̀kan nílẹ̀ nàìjíríà nítorí pé àárín gbùngbùn ló wà ìlú àbújá rèé o ibùdó agbára ìṣàkóso Ìṣàkóso ilẹ̀ Nàìjíríà ògo ilẹ̀ adúláwọ̀. akínyìn káàbọ̀ padà lẹ́ẹ̀kan sí ẹ sì ṣeun bẹ́ẹ̀ ṣe ń bá wa wò ó tẹ̀ sì ń bá wa gbọ́ pẹ̀lú hmm. láṣẹ Èdùmàrè ojú àti etí tẹ́ ẹ ti ń gbọ́ ọlọ́run bá Èdùmàrè ò ní jẹ́ kó dé ìtẹ́ ìnáwó sí i ọwọ́ wọn bá bí ètò kù ẹ̀jẹ̀ àsáré fún yín. ó dá lápọ̀ ọ̀dọ̀ tèmi ní àyìn tí ó sì mọ ọdún gẹ́gẹ́ bí òkèlè àbùkáyìn ti tèmi nínú ìwé ìròyìn fún tàárọ̀ tòní ẹja láǹfààní àti kọjá lọ sínú ìwé ìròyìn The Punch tó jáde fún tàárọ̀ yìí o níbi tí mo ti gbé rí ìròyìn tó ní ṣe pẹ̀lú ti ìrọ̀lẹ́ ayé kan mọ̀ ni wọ́n pe nípínlẹ̀ Rivers iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà ni wọ́n ti páńpẹ́ ọba gbé ọkùnrin ọ̀jẹ̀wẹ́kùnrin kan tó jẹ́ ẹni ọdún mẹ́rìndínlógún tó túmọ̀ sí pé ọjọ́ orí rẹ̀ ò tíì tó ẹni ọdún méjìdínlógún o wọ́n ní dọ́jú ẹ̀sùn pé ó lọ rèé fitipá bá ọmọ ọdún mọ́kànlá tó jẹ́ akẹgbẹ́ rẹ̀ nílé ìwé ó fitipá bá a nínú ọgbà iléèwé náà ti ń bẹ ní ìlú Ròkúnrúnsì ní àyègbè hmm. Port Harcourt nípínlẹ̀ Rivers lọ́jọ́ Ẹtì àrígbámú ìròyìn fi hàn pé ọ̀dọ́mọdékùnrin ọ̀hún tó yẹ kí wọ́n ti fi orúkọ rẹ̀ léde náà ni ń wu ìwà ìtọ́ yìí níwájú àwọn ọ̀rẹ́kùnrin rẹ̀ tán jọ jòkó wípé tọ́ ihun tó ń fẹ́ ṣe fún ọmọbìnrin yìí o òun ó hmm. ṣe é ẹ̀sìn gbọ́dọ̀ wà ń bẹ́ẹ̀ láti máa fojú gbogbo tí ń lọ <laughs> wọn ní kété tó wu ìwà ìbàjẹ́ náà tán tójú rẹ̀ tó wálẹ̀ táwọn èèyàn ti ń wá káàkiri lẹ́yìn ìgbà tí ọmọ yìí tó lọ rèé fi tó àwọn aláṣẹ iléèwé létí wọn láwọn aláṣẹ àwọn aláṣẹ iléèwé wọn bẹ̀rẹ̀ sí ní wá lọ́mọ wọn fẹ́ gbìyànjú àti rí kọjá ní ohun tí wọ́n pè ní àwọn odi ọmọ odi odi ọ̀rọ̀ tí wọ́n jẹ́ pé wọ́n jí wọ́n jí wọ́n rì yíká sí gbogbo àwọn ọgbà iléèwé náà hmm. tá a mọ̀ sí gbogbo odi tí wọ́n yíká èyí ni gbogbo àwọn fẹ́ǹsì tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àánú náà lọ́yẹ kó fẹ́ gùn o láti rí i pé yóò lè rí kọjá sí òdì kejì àmọ́ ọwọ́ tẹ̀ ẹ́ kò ríbi lọ́wọ́ ànígbà tí wọ́n sì gbé wọn bá mú un dání pé tọ̀ ọwọ́ òpàtòpàkò lọ́dọ̀ àwọn àgọ́ ọlọ́pàá a ní ibẹ̀ náà ló jẹ́ pé wọ́n tún ti wá tarí èyí ọmọbìnrin lọ sí ilé ìwòsàn láti lọ́ọ́ yẹ gba ìtọ́jú kódà ìyá tó bí ọmọbìnrin ọ̀hún ti sọ̀rọ̀ wọn ló jẹ́ opó àwọn sọ pé ẹ dákun ẹ̀yin èèyàn ẹ wò ó ẹ̀yin aláṣẹ ìjọba aláṣẹ iléèwé ẹ rí i pé ẹ fi mú ọmọkùnrin ìjófin iléèwé ni mo rán mọ tèmi n ò rán mọ mi láti lọ́ọ́ rèé wu ìwà ìbàjẹ́ wọn ní bó tiẹ̀ jẹ́ pé ọmọkùnrin náà sọ pé nítòótọ́ òun ò jẹ́wọ́ òun ti dẹnu ìfẹ́ ọmọbìnrin yìí pòun fẹ́ fẹ́ àwọn ló bá ní mélòó lọ́jọ́ orí ìtẹ̀ mélòó lọ́jọ́ orí ìtẹ̀ náà àwọn ní ọmọ ọdún mẹ́rìndínlógún nìwọ ọmọ ọdún mọ́kànlá ni mí n ò ṣetán láti lọ́kọ o ilé ìwé mo wá ìwé mo sì wá kà á ní pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọjọ́ tó yẹ kó ti ń bá a sọ tọmọ òun sì ń fa àkíkọ́rí ló bá lè dé àpòpọ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ̀ pé tọ̀ ẹ wàá wò mí gedegbe òun fẹ́ bọ́ ọmọ obìnrin ń fi tipa jábàálẹ̀ láti lè bá a ní àjọṣepọ̀ á ń lọ sí o kódà ọwọ́ pálábá rẹ̀ ó ti wá ségi hmm. báyìí ẹni hmm. tí wọ́n pàpàkò nínú àgọ́ ọlọ́pàá wọ́n sì láwọn ọmọ fìyà tó bá tó láti fi jẹ wọ́n ló ṣeéṣe kó jẹ́ kí ń bàbá gbé délé ẹjọ́ tán wọ́n ní yóò kọ́kọ́ gba atẹ́gùn títí títí ọjọ́ orí rẹ̀ ó fi pé ẹni ọdún méjìdínlógún àní hmm. bó bá ti wá jẹ́ bẹ́ẹ̀ náà ṣe wà dájọ́ rẹ̀ fún gangan bóyá ọgbà ẹ̀wọ̀n ni ó gbà lọ́wọ́ àbí nǹkan míì ni wọ́n fi ṣe tó ẹ lọ rèé kàá nínú ìwé ìròyìn the punch fún tààrọ̀ tòní. jẹ́ kí n jó àwọn tọwọ́ mi papọ̀ olúwa ṣeun wọn ni orí adé tán ní kò gbọ́ ọ̀sùn ta hmm. wọn ní kò lásẹ̀ẹ́nu tàbí àwọ̀ orí adé wọn ló ti ń sùn ta ní ìsìn o bóyá ń gba èsì inú mọ́tò ni kò gbé èsì kankan ìjàmbá ló sorí adé tẹ̀ sùn ta o hmm. nípínlẹ̀ bọ́ọ̀chì ni o lẹ́yìn ọjọ́ méjì tí wọ́n jí orí adé ọ̀run lẹ̀kẹ̀ gbé wọ́n ti pàtàpà orí adé síta o ó sì ti wàjà lọ́wọ́ àwọn ajínigbé kódà ní ìpínlẹ̀ bọ́ọ̀chì tán ní ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ìwé ìròyìn punch bó ṣe gbé e sígboro ayé wọ́n ní wípé kò kì í ṣe pé wọ́n ṣe ẹ̀ pé ọ̀kan kan náà àwọn mọ̀lẹ́bí gan pé ẹ mọ̀ bọ kinní kankan wọ́n ní kò sí ẹ̀sí yìí ń bẹ̀ wọ́n kàn ṣàdédé pa sígboro wọ́n sì sọ fún wọn wípé àwọn ti pa o kí wọ́n wá gbókù rẹ̀ ọgbà bẹ́ẹ̀ ni wọ́n ti fi erúfẹ́rú tí wọ́n sì fi yẹ̀pẹ̀ kún yẹ̀pẹ̀ kí mẹ́lẹ̀ náà já gẹ́gẹ́ bó ti wà ní òwe ìròyìn Daily Post wọ́n ní ìpínlẹ̀ Akwa Ibom lélẹ́yìí o wọ́n ní ẹ̀wọ̀n kan tí wọ́n jọ ń fẹ́ra wọn lójú ọ̀nà ó ní ọwọ́ ti ba o lẹ́yìn ìgbà tí wọ́n díbọ́n bí ẹni tí wọ́n jí wọn gbé iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Akwa Ibom òun ló ti fi páńpẹ́ òfin gbé àwọn kan tó yẹ pé wọ́n jọ ń fẹ́ra wọn lójú ọ̀nà kì í ṣe pọ́n tí ìdí tọkọtaya o wọ́n wá lọ díbọ́n bí ẹni tí wọ́n jí gbé ṣùgbọ́n kì í ṣe pọ́n jí wọn gbé ní ìbámu àti lè gba owó ni wọ́n ní pé gbà wọ́n pe àwọn mọ̀lẹ́bí wọn pé wọ́n mọ̀ ti jí wa gbé báyìí báyìí báyìí ní ẹbí tá mọ̀lẹ́bí ti fẹ́ mọ owó náà ti wò pé káàsẹ̀ ọkọ̀ fẹ́ tẹ ẹsẹ̀ òfin tọ̀ ọ́ nígbà lọ sọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Akwa Ibom làwọn wá wò pé ẹ jẹ́ káwọn ta kàtọ̀ ọkọ̀ mọ̀ nídẹ lẹ́yìn ìgbà náà ni wọ́n lọ bá wọn níbi tán farapamọ́ sínú igbó èyí tán ti ń sọ pé wọ́n jí àwọn gbé síbẹ̀ nígbà wọn mọ̀ jẹ́wọ́ wọ́n ní àwọn ní ẹnìkan nílùú èbó ni o owó sì ń bẹ lọ́wọ́ bíi ṣẹ̀kẹ̀rẹ̀ òun làwọn fi ní pé kí àwọn ó bá lá nínú ọwọ́ epo èyí tó ní o náà fi béèrè fún mílíọ̀nù mẹ́rin náírà lọ́wọ́ rẹ̀ ní báyìí wọ́n ti kún ọ pamọ́ ìwé ìròyìn Daily Trust èló mú yín ta. ọlọ́mọjà gbégbèsè tí ó padà wá rán lọ wa lọ síbi tí ọkàn wa ò fẹ́ gbogbo ẹ̀dá tí bá ń gbọ́ wa pátápátá ẹ mọ̀jà gbégbèsè tí ò tọ́ mm, nígbà tí tọkọ taya tẹ̀ tí ì fẹ́ra yín ẹ dákun tó bá jẹ́ pé àṣírí wọn ò tiẹ̀ wà á tú mm. tán bá padà wàá fẹ́ra wọn nínú ilé ńkọ́ eh, ẹ rí i pé nǹkan míì ní ọmọ ẹ̀dán wò. ìyẹn náà máa ń pè ní mm. ìdílé rògbòdìyàn. ìdílé rògbòdìyàn kọ́lọ̀ mọ́jà bá wọn bọ́ nù òbí ayé tiwa. àmì o àmì o àmì o. gbogbo eléyìí tí ẹ ti gbọ́ lónìí eléyìí mm. tó bá kọ sí gẹ́gẹ́ bí ìyá ẹ fi sàrékọ́gbọ́n kẹ́ ẹ dì mú dáadáa ẹ fi ọwọ́ òsì o a lọ́la ti ń ṣe ọjọ́rú pẹ̀lú òògùn ọlọ́run ba kó tó wá dìgbà náà ńkọ́ olúwa ṣeun ọlájọrin ní kí wa sísìn gbàládùá pé ayé ò mọ̀ ní tiwa òbí ẹ̀ ní tùlú ọ̀ràn. Múyìwá Afọlábí lórúkọ tèmi lórúkọ gbogbo àwọn tá a jọ ṣiṣẹ́ ìpapọ̀ tí àṣeyọrí fi bá a hmm. ìlàdúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín o ní òsàn gbogbo wa sí rẹ o àní rìn sínú ibi. àmín.